له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìgbé òdodo tí ó máa dé sí etí ìgbé ọyìn níkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa Ṣàmùsídíìnì Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀sán rẹ̀ ló máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọn àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni Samahatu Sheikh Al-Imam Ishaq Abọlọ́rẹ́ Muhammad muhammadu al-awwal hafizahu allahu wa ra'ahu tí wọ́n jẹ́ ìmáàmù ní da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. الحمد لله وصلى الله وسلم وبارك على من لا نبي بعده وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين ويا عباد الله الافاضل السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اي اكوتي اداف مولوبا الحمد لله وليس بمولود وليس بوالد ابا سجفبي كين شيء نتا لماروي بلو بيبي yálà bóyá ó bí ni àbí wọ́n bí. wàlẹ́ sábì màlúùdì wàlẹ́ sábì wàlẹ́dì. sẹ́rí gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú bí bí bí kò ń ṣèròyìn ọlọ́run. wàlẹ́ sábì màlúùdì wàlẹ́ sábì wàlẹ́dì. ẹ̀ẹ́dẹ̀rí bẹ́ẹ̀ náà wípé kò yẹ àwọn àgbàlagbà ní okun ọrùn ó yá adìyẹ ọlọ́run ọba táà ń ròyìn rẹ̀ yìí ìdààmú ni ọmọ jẹ́ fáwọn èdè èèyàn bó ṣe jẹ́ ṣọ́ bẹ́ẹ̀ náà lọ́mọ jẹ́ fìtínà fún wa. lóde ìwọlé ìsàbí wà lédè. tọ́mọ àtòbí ṣe jẹ́ dùnú bẹ́ẹ̀ náà ni ìbànújẹ́ tẹ̀lé dùnú jọ́ tóbi bá kú ọmọ gbọ́n mi lójú kòròkòrò jọ́ tọmọ náà bá lọ òbí náà gbọ́n mi lójú tó bá yé pò bí ló ṣẹ́kù láyé gbogbo eléyàn ìròyìn ò sí fọ́lọ́. Ọ̀sẹ́ni tá lè fi rí ọlọ́run kò sẹ́ni tó jọ ò. Wálé ìdàlàbò ṣe bí wọ́n tàn lálẹ́ mọ́sábáhù. Ó ti dá àwọn àlékà kó tó dá wa, ó ti dá àwọn àlùjọ̀nú kó tó dá ò. Kò sẹ́ni kankan nínú wọn tó mú lọ́mọ rẹ̀ o. Gbọ́ yé dáadáa o, kó lọ ṣe rìsẹ́ẹ̀ṣì tí mò ń sọ. Ìdàlàbò ṣe bí wọ́n tàn lálẹ́ mọ́sábáhù. Àwa ni ìran ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀ràn àwọn nǹkan ńlá yìí, àwọn àlékà jù wa lọ fáà, wọ́n dẹ̀ pọ̀ jù wa lọ ló ń kà. Àwọn àlùjọ̀nú náà ní agbára wọn ní kì ní ọlọ́run ti dá wọn síwájú wa lára wọn ni ṣẹ̀tánì náà wà. Kábíyèsí ọlọ́run ọba tí ò sẹ́ni tàà lè fi wé. Ìdílẹ̀ká ọ̀nà gbogbo ilé ayé tàjọ wà yìí ìzìlíkà ọ̀nà màkàlókún. àtọ̀run tá a ṣe ń lọ náà gbogbo ẹ̀ lápapọ̀. ìzìlíkà ọ̀nà màkàlókún. mọ́sálà máa dá ní gbogbo àwọn nǹkan yá àtàwọn náà tàwọn náà rẹ̀. àwọn bí àkọ́ lè kún. ọba tó dá mi tó dá wọn náà ní tó dá gbogbo nǹkan yìí àbí wọ́n mọ ni. làkọ́dé kánà kan bí lálẹ́ká ò ní rọ́ọ̀fà wà fẹ́ ṣídà. làkọ́dé kánà kan bí lálẹ́ká ò ní rọ́ọ̀fà rọ̀bá wà sẹ́jìdá. Kọ́tọ́ di pé gbogbo àwọn tá à ń tọ́ka sí èmi àti àti búdò ni àti gbogbo àwọn nǹkan ńláńláńláńláńlá jìyànà jìyànà tó wà lórí ilẹ̀ ayé lónìí dáyé òun ọlọ́run bá ti ń jẹ ọlọ́run. Ń bọ̀ bá tún wá yá ń jẹ́ kan, ọlọ́run á ní kí nǹkan yìí má tún sí láyé mọ́ gbogbo ayé tó di kòròfo, ọlọ́run á tún ṣe máa jẹ ọlọ́run. Ló jẹ́ tó kí lálẹ́ kìí ta ló nìka pátá ló lọ́lá. lèmọ̀ ní ilmù olùkúlì yàwó. ọlá máa bí wá ń jẹ́ náà ìpè talẹ́ni tó ní ọlá òní talalágbára ọlọ́lọ́dà. lèmọ̀ ní ilmù olùkúlì yàwó. ta ló tó bọ́ síta lónìí kó tó wá kó wá fẹ́ la jáde wá jẹ́ rí ẹ̀. lèmọ̀ ní ilmù olùkúlì yàwó. gbogbo ọlọ́lá ayé gbogbo àwọn fọ́mà pírẹsidẹ̀ntì òní tó jáde. lillahi alwahidi lqahhar. gbogbo àwọn ọba ayé òní tó gbórí síta. lillahi الواحد القهار وعفات وان جيبي كثير يرى وانا نتوجع لنجانا لمن الملك اليوم بقوة الله ويكا àwọn náà ní tó gbórí ti tapá àwọn rèé. lè mà ní ilé mọ̀lẹ́kọ̀ lè yàn ó. lórí gbogbo ọdún yẹn rò pé òun jẹ́ yẹn èèyàn á rí àwọn tí wọ́n tún tó ní rà pàjẹ́ tó bá pé yàn bá ń pa àyàn jẹ bá ní. ìlànà wọ́n tún náà.

bọ́lọ́n ṣe dá wa sáyé náà láti máa pàrọ̀ jọ́njọ́ náà ṣùgbẹ́ nìkan ò ní rójú ráyè láti rí òhù ẹnìkan. ẹnìkan ò ní wọ́gán fúnra ara rẹ̀ ò ní mọ bó ṣe wà débi tí wàá fi máa rẹ́ lòmíì. lè má ní múlùkù nìyà ooo. iná ò ná ló ń jẹ́ bàtà mi dà níbo ni fóònù mi wà wàhálà tó wàhálà ní kí àwọn àgbẹ́bò ní páàkì síná ọlọ́pàá jẹ́ àríwá ọlọ́run bá ń ròyìn jẹ́ àgbẹ̀rẹ̀ kíyàmà. yàwó máa yẹ fí o lè máa rí omi ní àkì yìí. ọlọ́ni ọjọ́ ńlá lọ́jọ́ náà yẹ fí o lè máa rí omi ní àkì yìí. yẹ fí o lè máa rí omi ní àkì yìí. ọlọ́ni ọjọ́ tí èèyàn bá máa sá ẹ̀gbọ́n tàbúrò á máa sá fúnra wọn. wa ummihi wa abi. wa ummihi wa abi. Ah, ọmọ àríjà rẹ̀ bẹ́ẹ̀ á dẹ̀ fèrè gí

tí àwọn yẹn bá rí ọkọ̀ wọn adọ́kọ̀ ọmọkọ̀ ní dámọ̀mọ́ a máa wáwọ́ sí pé ẹjáde lágbájá ẹ̀dìẹ́ ẹ̀tàrílẹ̀ inú mẹ́rẹ̀ inú torún àti àjẹ́ ẹbọ́ra tó bá dẹ̀ ẹpọ́ kọlù náà bá yẹ hànà láyé tó ló ń kírun yìí ló ń gbààwẹ̀ yìí yìí ní ikú bá dàrí kìí àmọ̀ tọkọ náà bá ń rí ìyàwó yẹn tó dámọ̀ nínú àwòrán dáadáa wọn àwògbà ah, ìyàwó rí yáwó tá ní níta ni èmi ò mọ́ yìí rí owó kẹ. lìkúlì múrí minimum yàwó máa ilé ìṣàánú èyòkì ní. ọlọ́níjà gbọ́dọ̀ kí àwọn tó ní kálukú àtò gẹ́ńjọ́ náà. òjò hóyìn yàwó máa ilé mú síra. ọlọ́ní tó bá díjà gbọ́dọ̀ kí àwọn ojú kan jọ́ ojú náà rẹwà púpọ̀. àwọn ojú yẹn a máa bú sẹ́ni náà a kàn máa rẹ̀ a máa sáì يومئذ عليها ọlọ́run wá ní ṣùgbọ́n jọ àgbẹ̀dà rẹ̀ kí a mọ̀ yìí àwọn ojú kan jọ náà àwọn èèyàn kan dé àwọn ṣe rí wọn ní ṣe kò ojú wọn á rí ráhùn ráhùn. tàrọ̀ kùn á kọ́ta wọn. ojú wọn Wùláìkà múmúlẹ̀ká fàrọ̀tù lè fàjárọ̀. Ọwọ́ láwọn tí mò ń sọ yẹn, wùláìkà múmúlẹ̀ká fàrọ̀tù lè fàjárọ̀. Wùláìkà múmúlẹ̀ká fàrọ̀tù lè fàjárọ̀. Ọwọ́ láwọn yẹn ni àwọn tó yẹ kí wọ́n ya kò kí wọ́n yọ̀ dànù láyé, wọ́n gbọ́wàsí gbọ́wàsí gbọ́wàsí, yí padà, change. Ọ̀rọ̀ ọlọ́run ó ṣe ń wọ̀ wọ́n létí tó ń ṣe ló tún jáde padà. Ìyá ìyá ò bá o bàbá láyé títí ara ń ara ń dẹ̀gbó kàkà ìyá tún múra sẹ́sìn kó ara òun ràn òun tún bá ká Allahu akbar. Ìyẹn ni wákà àwọn bàbá wa tí wọ́n ti dá lánàá tán ní ìyáláyé títí ìyá ò bá. Ìyáláyé títí ìyá ò bá. Babaláyé títí bàbá ò bá. Babaláyé títí bàbá ò bá. Ara ń dà kísà, ara ń dògbò. Ara ń dà kísà, ara ń dògbò. Kàkà kó múra sẹ́sìn ọlọ́run mi. Kàkà kó múra sẹ́sìn ọlọ́run mi. Rádaràdá ráhùn ráhùn ló ń bá kiri. Rádaràdá ráhùn ráhùn ló ń bá kiri. Àsánládùn ayé ohun gbogbo adópin. Àsánládùn ayé ohun gbogbo adópin. Ah, tètè gbọ́ o, kí wọ́n náà yí padà lónìí kó tó dọ́lá o.

tẹ́ẹ̀fí ń wò pé tèmi wà sí lọ́lọ́tún ló sì láyé lónìí kí ló tún dé tatúṣe ń gbọ́ ìpànìyàn kí ló tún dé tatúṣe ń gbọ́ pé wọ́n ń jíyàn gbé kí ló tatúṣe ń gbọ́ oríṣiríṣi tẹ́ pé ní ìṣojoojúmọ́ tà ń gbọ́ èyí tó burú nínú ẹ̀ tó nínú ẹ̀ tó burú good news ta bá ti ẹ̀ gbọ́ àwọn nǹkan yẹn náà lè yí padà غفلة الناس عن تدبر آيات الله الكونية nínú àwọn tó fa náà ni pé àwọn èèyàn kí máa ronú sí àwọn àmì ọlọ́run. wa ayatil lahi shar'iyya. àwọn ìṣẹ̀lẹ̀ ayé kò ń tó níwà sí fáwọn èèyàn tó bá ti gbọ́ tẹ́nìkan bá kú tó bá ti sunkún bẹ̀ ó ti parí

àìnáròjinlẹ̀ nípa tó máa ń ṣẹlẹ̀ láyé ó jẹ́ káwọn èèyàn padà di ẹ̀hànà tó yẹ pé wà sí òṣìṣẹ́ lára wọn níbi tẹ̀sìn ní àbí níbi tìṣẹ̀mí lápẹẹrẹ náà wọ́n mú ẹnìkan tó jọ dáràn ọwọ́ bá wọ́n ti mọ́lé ṣẹ́rí lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀dọ́ túkù ajá yí ara wọn bù máṣọ bá ti fẹ́ o wọ́n tún ti gbàgbé ìgbà tó ṣẹlẹ̀ yẹn ọ lẹ́yìn bí wákàtí mélòó àwọn ti bẹ̀rẹ̀ nǹkan mí ọ̀tún ti mú nǹkan mìíràn bí wọ́n mólè lápẹ̀ẹ́rá ní ọ̀dí náà mọ̀já rí ní ní ológọ́ra ẹ

kí ló rọ́lù wọ́n táwọn èèyàn rí báyìí náà ó yẹ ká béèrè ọkàn wọn ni o ṣètọ́ni ti tọ̀ sí ẹ̀jẹ̀ lẹ́yìn rò pé ọkàn yẹn ń pọ̀pù káàkiri rárá ìtọ̀ iṣu ni níṣe lọ bó ṣe ń tu síta báyìí lọ́nu bẹ́ẹ̀ni wọn ló ń káàkiri wọn a tún fún bí mìíràn mọ́tò ẹ̀ ní ẹ̀ṣẹ́ báyìí gbáà ìwọ ló gba wọn òwe tó fẹ́ kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ìwọ ló tún mìíràn tó fi blóò fọ́ mìíràn ẹ̀ wọ́n tún wá ń torí ẹ̀yọ́ lọ́kadà lọ ṣèṣó sínú mírọ̀ láàhìláhìláhìlá irú orílẹ̀-èdè wo la wà irú ayé wo la wà pẹ̀lú àwọn èèyàn tá a àbàlá yàtàdà bàrú náà lè kọ́rọ́ àná am aláàkọlù mi àkọ́fà ló ha. wọ́n lọ èèyàn kan ti ẹ̀ rí gbogbo òṣèlè bí nǹkan ṣe ń lọ ọ̀rọ̀ ló sí ni wọ́n dẹ̀ ń gbọ́ Al-Kùránì wọ́n ń ka fún wọn a ń ṣe wáàsí lójoojúmọ́ àwọn èèyàn dẹ̀ ń gbọ́ pẹ̀lú ẹ̀dẹ̀ kò dẹ̀ lápá lára wọn. Allahu alladhi khalaqa samawati wal arda wa anzala minas samaa'i ń sọ omi kalẹ̀ kálẹ̀ máa mọ̀ fóun lọ́lọ́run ni ọ̀ pẹ̀lú ẹ̀rọ àwọn èèyàn rẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ wọn ọ̀dẹ̀ ronú bẹ́ẹ̀ Ọlọ́run sọ mi kalẹ̀ láti sámà. Fàákọ́rọ́já bí i mìnà sàmàrà jírí ìsìnkọ́ alákan. Òun dẹ̀ ń tara omi yẹn pèsè ń tà jẹ fún wa, irúgbìn yọ gbogbo ẹ̀ ń lọ nírọ̀wọ́rọ̀sẹ̀. Màsàkọ́lá kùmúlì fún olíkàlẹ̀ jẹ́jẹ́ rí àfihàn bá ń hàrì bí amúrí yìí. Òun dẹ̀ jẹ́ kí ọkọ̀ ojú omi máa rìn lórí àwọn ibùdó ńláńlá ìhún rọ̀ odò kéékèèké náà wọ́n tó rọ̀ fún ọ̀jẹ́ kí wọ́n ya wọnú ilé wá káwa mọ́. kọ́rọ̀ la kó mọ̀ wà lẹ́kọ́ máa rọ̀ dá ibè yìí. wọ́n ní bákan náà wọ́n tún wá rọ̀ ọ̀rùn fún wa òun rọ̀ òṣùpá fún wa òṣùpá ó lágbára ju bá ṣe ń wo lókè yẹn lọ o kò sí tẹ́ máa tàn tẹ́ máa ríran ọ̀sán náà kò sí tẹ́ máa ní ẹfẹ́ rí báyẹ̀ kódà ojú ingo afẹ́ ẹ̀fọ́ torí wá ti bọ́lẹ̀ jù ọlọ́run bá ṣe ìwọ̀n bá ìmọ́lẹ̀ ta nídìí lọ́sàn ọlọ́run fún wa yìí ó lè fúlù jù báyìí lọ ìwọ̀n bá òkùnkùn ta nídìí lóòrùn lọ́lọ́run fún wa ó lè dípù jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní kápá àti ṣe bẹ́ẹ̀. wà á tààkùn mi kú lè máa sàálìtòmó. ọlọ́run wá fún wa ní gbogbo ń ta bùkátà títa aláàfẹ́. wà á tààdù ní ìmájà lọ ìlà tòhùnsúnà. ìṣẹ̀fẹ́ wa lẹ̀ ń fẹ́ ṣẹ̀fẹ́ máa ka tó wọn ọlọ́run bá ṣe fún yín ní dẹ̀ra ni. ó náà lè ká tán o. tòhùnsúnà iná lè sàn án lábọ̀ lóò mọ̀nkàfà. wọ́n ní ṣùpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ń ṣe ṣe ṣe ṣe dá ẹ sí oríkèríkà rẹ̀ tọ́lọ̀ ń fún ẹ tó yẹ kó fi sílẹ̀ ń tú wò tó fi ń hù ṣe turu lálàáfíà náà ló ṣe wá sọ́ra rẹ̀ ló ṣe wá sọ́ra lálàáfíà ló ṣe wá fàlàáfíà ara tóró mọ̀rọ̀ sọ ọ̀nílẹ̀ akáyì ìwọ́n fi wá ń fi ọpọlọ làákàyè tí wọ́n ní ló fi wá fi ń dìtẹ̀ lẹ́fí ń ṣèpàdé aburú lórí àwọn èèyàn àwọn kan náà fẹ́ dánú sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ sọ àwọn kan náà fẹ́ dìde ńlẹ̀ mi tán wà wọn lè dìde ìtì wọ́n ní gbogbo ṣe ń lò ń lòkulò kí ló fẹ́ kọ́lọ̀ fi gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ báyìí ó jẹ́ títì yà tú bá lónìí ó mà ṣe ń dà títì yíwà padà fẹ̀sìnràn wọn babolówó owó ló fi ń hàn wọn báyìí ọlá ló fi ń hàn wọn fẹ̀sìn hàn wọn kí wọ́n náà lè lọ́lá wọ́n sọ iwájú tó dojú kọ́ lọ́njọ́ dá ẹni tó fi lọ́lọ́bájọ́ bá jẹ́ ẹni tó ti bẹ̀yàn ni pé kí wọ́n má dàbí tiẹ̀ kí wájú tiẹ̀ tí wọ́n dojú kọjọ́ tó bá dojú kọ kó ẹ̀yìn tó fẹ́ fílẹ̀ náà kó ba máa bàjẹ́ kó ṣe dáadáa kó ṣẹ̀sìn kó tún fẹ̀sìn rán àwọn ọmọ ẹlẹ́jẹ́ lára àwọn nǹkan tó jẹ́ àwọn okùnfà nínú àwọn okùnfà tó jẹ́ kí gbogbo ẹ̀rí pọ́nṣọpọ́nṣọ bó ṣe dà lónìí. ṣẹ́rí tá ń pè ní àwọn àdádálẹ̀ àti àwọn àgbélẹ̀rọ àwọn ìṣẹ̀mí tí ò dá. àwọn nǹkan tí ò dá yìí ó ti wá di tó wá gbilẹ̀ nínú ọkàn ó ti rẹ́sẹ̀ walẹ̀ ìwàkiwà tá àgbàlérò pẹ̀lú ẹni pé ìwàkiwà ó rọ àwọn èèyàn lọ́rùn láti wù lásìkò yìí ju dáadáa lọ ìwọ náà lọ báyàn pé kó ra oúnjẹ fún ẹ àbí kó fún ẹ lówó fẹ́ fi bẹ̀rẹ̀ business wà rí pé kò ní ọ̀rọ̀ ọlọ́run àfàwọn díẹ̀ nìkan ṣùgbọ́n jẹ́ kó kẹ́ dá ọ̀rọ̀ pé ó fẹ́ mutí kalẹ̀ láàrínláàrínláà أن البيت أصبح في الغالب خاليا من التوجيه السليم وقد قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه ọ̀pọ̀lọpọ̀ ilé ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹbí ọ̀pọ̀lọpọ̀ bàbá ọ̀pọ̀lọpọ̀ ìyá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí wọ́n rí ọmọ kí wọ́n tọ́ ọmọ. kọ́ọ̀lì yàrá mìíràn sáúdìhì sẹ́líìmì. Àwọn gangan fúnra ara wọn ò ní tó fẹ́ fi fún ọmọ ní ẹ̀kọ́, àwọn ìyá ò lẹ́kọ̀ọ́, bàbá ò lẹ́kọ̀ọ́, èpè náà fi ń bára wọn gbé. Ìjà ní ní gbogbo ògbà ara yìí, ó di ní ní gbogbo ògbà. Kíyà jí nǹkan bàbá, kí bàbá dé kó faraya, kíyà máa sẹ́ ah, kí bàbá náà fagídí jáde kó máa fún oúnjẹ lẹ́lé kó máa san ilé ìwé àwọn ọmọ irú ọ̀pọ̀lọpọ̀ létà àwọn ọmọ yìí ti jáde wọ́n rẹ́kọ̀ọ́ ìyá ò lẹ́kọ́ bàbá ò lẹ́kọ́ fáàkẹ́dò ṣe láyọ̀ àti you can never give what you don't have ohun tó ní ò lè fún ẹ̀yà ó ti bàjẹ́ láwùjọ lónìí débi pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ wọn rí léèrè jáde o wọn rí léèrè jáde wọn róbìire tọ́ wọn o ìyá gan fúnra ara rẹ̀ tó yá òun gbọ́ pápá sí nídìí kí wọ́n máa tọ́ ṣé ìyá tó tẹ̀ pé ń ṣe ló gboyún oyún ló sọ́ nìyá ọmọ kò plan ẹ̀ kò tíì rẹ́dì kòlùmà olóòdì alábìnrin gbogbo ọmọ tán bí sáyé pátá kòlùmà olóòdì ó gba ọmọ tẹ́ ń wẹ̀ láwọn ọmọ kókó láti ìgbà tán ti wà látọ́ ti dé sáyé yìí jùládùn alẹ́lẹ́bí tọrọ dì alábì sọ̀rọ̀ sọ̀rọ̀ mi ní ojú ọ̀nà tọ́lọ́run ni wọn ọmọ yẹn náà bí wọn sí o fa àbáwá tẹ bá fi wọn lẹ̀ kí wọ́n lóṣẹ̀mí kẹjẹ́ kí wọ́n kọ́kàn free

akọ̀sọ̀ lọ́dọ̀ àwọn àfáà rẹ̀ àbáwọn tútọ́ rẹ̀ àwọn tí wọ́n ń darí àwọn tí wọ́n ń tọ́ àwọn tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àwùjọ onìkanlẹ̀ kẹta tó ń kọ̀rọ̀pì ọmọ àwọn ibi tí gbèsè ayé ọmọ ti ń pokúlùmọ́ṣù rẹ̀ o torí ẹ̀rẹ́ fi máa rí pé environment máa ń ta asárọ̀ púpọ̀ lára ọmọ àwùjọ tọmọ inú olè ibi tó ti jáde wá alàpàlá rẹ̀ ìwà ìyá ìwà bàbá ìwà àwọn ẹ̀gbọ́n ìwà àwọn olùkọ́ gbogbo àwọn kìíní náà ló máa ń lapálára ọmọ torí díẹ̀ yìí ẹjá kíyèsí kí ni ẹ̀kọ́ táwọn ọmọ wa ń kọ́ látọ̀dọ̀ ẹyọ̀ kí ló jáde síta tó ń rìn jọ kan ó wá ń ṣe fáàrí rìn وقلد شكلا من شيته بنوكم àwọn ọmọ rẹ̀ náà wá wọ́ tẹ̀lé lẹ́yìn náà wá bẹ̀rẹ̀ sí gapá náà náà bá ṣe gara ọ̀kín tẹ̀lé bàbá wọn lẹ́yìn. فقال لما تقتلون قالوا. ó wá bojú ẹ̀yìn ló wá ń sọ fún àwọn ọmọ rẹ̀ نقتده ونحن مقلدوه wọ́n ní dájí àkínṣọ́ máa lé bẹ́ẹ̀ ṣe rìn làwọn náà rìn tẹ́ bá kíyèsí tó bá gbẹ́ bá lè rí fídíò ara yín wò ní ẹ̀bá rí pé bẹ́ẹ̀ ṣe ń gbẹ́sẹ̀ làwọn náà ń gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe ń pápá là ń pápá. fàkọ́lì ṣebó kúrò ń lè bàbá ọmọ ya lè tó ní. Fàkọ́lí. Ìwọ náà kọ́ bàbá. Mi ṣí akẹ́lẹ̀ mú kìtà ẹ̀láwà ẹ̀dín. Ìwọ náà tún ní ẹsẹ̀ ṣe tún ṣe tún ṣe. Ní dáadáa, ní balance. Fàyínà ilé àdílé ta mọ́ àdìlú. Ṣé o. Fàyínà. Ọmọ tí bàbá rẹ̀ bá yẹ hàn náà. Tọ́ ọmọ yẹn bá yà dáadáa o ìlúhù. Ẹ̀ṣá ọmọ ni inú kẹ́ pàdúrà ya wọn ló gbà tí wọ́n fi já fún bàbá wọn jẹ. Inú kẹ́ pàdúrà bàbá wọn ló gbà tí wọ́n fi já ìfún ya wọn jẹ. Kì í sábà ṣẹlẹ̀ tọ́mọ bá ti tíyà bá ti yàgbé ìyàwó náà máa ń sábà gbẹ́sẹ̀ lé ibi tíyà rẹ̀ gbẹ́sẹ̀ lé ni. Ọmọ máa ń gbẹ́sẹ̀ lé sí bàbá rẹ̀ gbẹ́sẹ̀ lé ni. Torí tó pọ́n ju sínú ẹ̀ nìyẹn. Náà ṣe wọ́n lè fi ti yá ni. Fàkọ́ọ̀lì. Fàkọ́ọ̀lì fún síra kálé ní ìwà ìjà wádìí. Àfáà yẹn náà tún nìyí ṣe túṣe sí yìí ṣe. Ẹyin ẹkó bá wọn lè kéwù yín. fàkọ́lì ẹ̀yìn ẹkó bá wọn. mìtìyà kálímù kẹta làwọn àdé. ìjọ táwọn ọmọ yẹn bá ń jó orí ọ̀pọ̀ orí èèyàn náà pé nígbà táwọn bẹ̀rẹ̀ tí wọ́n ní ìṣiṣẹ́ rí pórí èèyàn àwọn jù. fàkọ́lì ilẹ̀ náà ń jó orí ọ̀pọ̀ fún. mìtìyà kálímù kẹta wà dé. ṣé ẹ tẹ́ jogún lọ́dọ̀ ànábì lórí jíjó ká máa jó ká máa gú ká máa lọ. fàkọ́lì kí ló ṣe yí. mìtìyà kan lè mìíràn wá ìjà wà àdìl. ẹ̀sùn ìjàgbẹ́rẹ́ tó bèèrè láyà. fàyínà ìnì àdìl táwọn àdìl lówó. ọmọbìnrin tí ò yẹ kẹ́ ẹ̀rí ìkànnà rẹ̀ ẹ̀tún ráyà rẹ̀. Ọ̀iná ẹ̀tún já sí ìsàlẹ̀. Ìnà àdélítà mọ̀rẹ́dìlò. Ẹ wá lè lẹ́nu fi ṣe fáàrí kẹ búra níta gbangba pé ẹ̀yin àfà lágbájá ẹ̀ ṣe ṣìná rí. Iná ilé àdélítà mọ̀rẹ́dìlò. Kí wá ní fáàrí ìranù ṣiṣẹ́ ìdágbádá káàkiri fún? Ìná ilé àdélítà mọ̀rẹ́dìlò. Ẹ ti ẹkọ́ pé iná àfà ìmọ̀mù sáàdù ṣe kọ̀ àléfà kẹ́ sọ pé mi kọ́ àmì tó jẹ́ o. Wọ́n ní kí ló dé? Kọ́ ní ọ̀daràn ní ìní.

gbogbo báwọn tànà ṣe sílẹ̀ náà bẹ̀rẹ̀ sí ṣe ti yín àwọn tó ń bọ̀ lẹ́yìn náà ti ń wẹ̀ yín náà ọmọ mí ní sí wà ń léèwé ó ní ah, <laughs> ah, àwọn ọjọ́ máa ní owó yẹn ni owó orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà máa jí tòun bẹ̀. yá ma ní gọ̀dá ó tún mú kú díwà táwọn ọ̀fàlẹ̀ tẹ́sí máa ń. àwọn tó ń fẹ́ di àwòkọ́ṣe dáadáa lọ́la tẹ́sí tó gbọ́. yá ma ní gọ̀dá ó tún mú kú díwà táwọn ọ̀fàlẹ̀ tẹ́sí máa ń. ìwọ náà délé mú lónìí ká máa fi lọlé. àbínáwó kan bíi báyìí kún mú tàtà bọ́ bá ń. má gbàgbé pé àwọn ọmọ rẹ gbogbo tó ń ṣe ni wọ́n wò àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ rẹ gbogbo tó ń ṣe náà wò àwọn ọmọ ilé kéwù rẹ wọ́n wò ẹ o. Fàlìtúrú sínú akíwálà kó mú wa fi àálà kan. Ẹja sọ̀rọ̀ ẹnu wa ṣe kádẹ̀ tún ní ẹsẹ̀ wa ṣe kásùté sí wa ṣe. À ń tún làhún mú fi ìsìlẹ̀ àyà tí lè máa rí Ẹbájá gbàgbé pé ń tàwa ń ṣe lónìí, àwọn ọmọ yẹn ń wò wá, àwa ni rẹ́fẹ́rẹ́nsì wọn lọ́jọ́ ọ̀la wọn. À ń tún làhún mú fi ìsìlẹ̀ àyà tí lè máa rí Torí ẹ̀ ẹ̀yẹ ká bẹ̀rẹ̀ ọlọ́run ẹ jẹ́ ká túwájú ṣe di àwọn èrò tí wọ́n bọ̀ lẹ́yìn o ẹ̀yìn èrò tẹ́ ń bọ̀ lẹ́yìn náà ẹ má kọpí àwọn ẹni rádaràdá o tí bàbá rẹ̀ ò bá ṣe kọpí ẹ̀ wo bàbá mi ládùúgbò tó gbádùn táàfà rẹ̀ ò bá ṣe kọpí ẹ̀ gbà fọ́lọ́ ń kó òtí ìráfà náà ti kúrò ní sàkání ẹ̀ ní má dẹ̀ kọpí ẹ̀ kọpí àfà mi tó gbádùn o ibi náà láti ti máa tẹ̀síwájú lọ́la pẹ̀lú àánú subhanaka allahumma hamdika shada allah ilaha رحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا alamin commercial wà ní ìjẹmọ̀ àgbàdún ní abẹ́òkúta ilé ẹja tó unique fún àǹfààní àwọn tí a bá fẹ́ ra ẹja bíi sandin fóté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti múmú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ àlùkò ẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn tó yarantí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmọ̀ọ̀mù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqqi Lẹ́mẹ̀ Abẹ́òkúta.